àà ah, ah. ẹ máa kú kalẹ̀ lórí ìkángun Fejosbaba baba tv yorùbá ẹ ti kúkú fìwé ránṣẹ́ sí wa ẹni ogun tá a bá máa sọ lórí ìkángun yìí ká máa sọ léde abínibí ti yorùbá a sì ti yí padà lọ́dún tuntun tá a wà yìí hmm. òṣèré tíátà kan ló sọ̀rọ̀ kan ó ní kò sí ohun tó dàbí kájọ máa ṣe ah mo sì di ọ̀rọ̀ mú torí lóòótọ́ ni ẹ gbọ́ lórí ìkángun Fejosbaba tv yorùbá lọ́dún yìí ẹ dákun ẹ má bá wa tẹ kínní bọ́tìn tí ń ṣò pé ìtẹ̀ ń wò ẹ ẹ láìkí ẹ pé kódùn rẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ má kàn wá wo sinimá láì tẹ kínní o ẹ tẹ kínní o ṣé wàá rí kínní bọ́tìn pupa tí wọ́n kọ sọ̀sìkíráìbù sí wọn kéébù yàn jẹ kìsì gbowó lọ́wọ́ èèyàn ẹ bá wa tẹ̀ ẹ́ kẹtùbà wa máa ṣí ẹ fídíò yẹn káàkiri tẹ bá ti ń ṣe yẹn ẹ ń jẹ́ kí YouTube mọ̀ wípé àwọn èèyàn láìkí fíìmù wa ni lọ́wọ́ kan làwọn náà máa gbé káàkiri tí gbogbo ayé ó máa wá di alábòkú fún nípasẹ̀ yín yóò dára fún yín nínú ọdún yìí àwọn sinimá gidi àwọn sinimá Yorùbá àtàtà tó jẹ́ pé àwọn màmá bùrọ̀dá sí ìsá àǹtí àtàwọn tó wà nílùú òkè lọ́hùn tí wọ́n máa gbádùn tí wọ́n máa gbé àṣà wa lárugẹ tí ó tún máa gbé Jésù lárugẹ ẹ dákun ẹ bá wa subscribe ẹ tẹ láìkì rẹ ẹ ṣíà rẹ kẹsì máa bá wa tẹ àtẹ̀jíṣẹ́ kọ́mẹ́ǹtì ní àwọn fíìmù yẹn yóò dára fún yín sinimá kan lẹ́fẹ́ lọ wò yìí àdúrà mi ni wípé ẹ jẹ́ alábùkún fún lórúkọ Jésù lórúkọ tèmi àti àwọn tájọ́ ṣiṣẹ́ papọ̀ àní ẹ ṣeun o ẹ káàbọ̀ o ire o. Màámi ṣé mo láyè kan gbé ni nígbà tí mo ń fi ẹ̀mí mi lẹ̀ fún àwọn èèyàn àìmọ̀ lóṣooṣù fún bíi ọdún mẹ́rìndínlógún báyìí. bẹ́ẹ̀ ni ẹ sọ ẹ̀mí rẹ kọ́ ẹ̀jẹ̀ nìkan ló ń gbà lọ́wọ́ ẹ prime film academy tún ti ṣètò sáà ẹ̀kọ́ fejos baba talent workshop fún ọdún 2023 thousand and twenty-three àti two thousand and talent workshop níbi tí a ti ń ṣe ìmúrasílẹ̀ àwọn ohun èlò fún iṣẹ́ olúwa à ń ṣe ètò ẹ̀kọ́ basic advanced àti professional diploma nínú kí a gbé sinimá tí ó ń jèrè ọkàn fún ọlọ́run àti èyí tí ó mú àwọn onígbàgbọ́ lọ́kàn lé àkórí sáà ètò ẹ̀kọ́ yìí ni ìmúgbòòrò ìjọba ọlọ́run kingdom advancement twenty-five thousand naira péré ni owó ètò ẹ̀kọ́ náà owó yìí ló dúró fún owó ètò ẹ̀kọ́ gangan ilé ìgbé àwọn ohun èlò akẹ́kọ̀ọ́ àti ìwé ẹ̀rí. oúnjẹ yóò wà fún títà ní ilé ẹ̀kọ́. ìgbà tí ètò ẹ̀kọ́ yìí yóò gbéra sọ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún two april 15 sí april twenty-three two thousand and ibi lílò ní lasalle secondary school arígbábọ́lá ìlú ondo ìpínlẹ̀ ondo orílẹ̀-èdè nàìjíríà. àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ní laptop àti kámẹ́rà lè gbé wọn dání. fún àlàyé sí ẹ pé zero eight one six tàbí zero seven zero ftw. A throne can be given to anyone who is willing to offer the sacrifice. Mm. But the problem is this not everybody is willing or can offer the sacrifice for the throne. Sometimes, even the darkness can rule over the light. Let's see how the throne will choose him as the next king. The matter is, who is the next king? In seven days' time, a new king shall be crowned. What are the right sacrifices to the throne? In three days' time, Afobaje will announce a new king. Put this powder on your face and visit him. Even your father, the king, has no choice than for us to marry. And then why are you doing this? Because I want the throne. So what are you waiting for? Did I tell you I'm tired of having more slaves? Why are you crying? I thought you have her and you don't fear death. After three days, if nothing happened to this hunchback, set up a fire. I would love to watch him roasted alive. Iyemore, your son has passed his boundary. This time around, I will kill that boy. Now go back and tell Yemore that I, King Adeyemi, I don't have any place to keep her anymore. Stay! Get ready for war! Go and prepare for war! We are attacking Ohura Kingdom tomorrow. Ṣé o mọ ọmọ yìí? Rárá, mi ò mọ̀ rí. Àwọn wo? Àwọn ọmọ yìí ẹ lè sọ nǹkan kan ká ẹ tó lọ. kí ló dé tó ń sáré. dámi lẹ́jọ́ kó ṣe dájọ́ fún mi. agbófinró ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́. kó sílẹ̀ ọ̀tá báwa. o ò ṣe o kúkú jẹ̀bi nǹkan kan. wá ní arákùnrin kí tiẹ̀ lórúkọ rẹ ná. àbúrò ẹ̀ gbálẹ̀ ni. pè é lórúkọ Àpólíọ̀nù orúkọ rẹ̀. Àpólíọ̀n ara rẹ̀ dà. ilẹ̀ dákẹ́ ṣé dandan ni kò sọ̀rọ̀ ni àní o pẹnu mọ́. nítorí Síónì èmi ò ní dá nítorí Jerusalem mi ò ní dákẹ́. kò sí nìkankan tí wàá lọ. ó ti jẹ̀bi ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìpànìyàn iṣẹ́ mi dẹ̀ ni kí n fìyà tó tọ́ jẹ ọ́ ní báyìí dá ẹlẹ́jọ́ ikú.

gbìyànjú àti ṣe. láti gba ẹ̀jẹ̀ ká lè ṣàyẹ̀wò lórí ẹ̀jẹ̀. mi ò ṣe ẹ fi mí lẹ̀. mo nílò láti ṣe. ah mo ní mi ò ṣe ẹ fi mí lẹ̀ ẹ fẹ̀jẹ̀ mi lẹ̀. Daniel kí ló ṣẹlẹ̀ láti sọ pé o kọ̀ láti jẹ́ ká gba ẹ̀jẹ̀ rẹ fún àyẹ̀wò ẹjọ ìgbà wo lẹ fẹ́ tú mi sílẹ̀ ní kúrò nílé ìwòsàn ó ti pẹ́ tí mo ti wà bí mo dẹ̀rò pé ó yẹ kí n tún wá máa lọ lé báyìí. kì í ṣe ẹ̀tọ́ mi láti tú ẹ sílẹ̀ ó dìgbà tí n bá pe àwọn òbí rẹ ṣùgbọ́n mi ò láti jẹ́ kó jẹ́ kí nọ́ọ̀sì gba ẹ̀jẹ̀ rẹ fún àyẹ̀wò. Ah, ah. ṣé ti gbogbo yín di ni mo ní ẹ̀fẹ̀jẹ̀ mi lẹ̀. Ah, Jésù. Daniel Daniel ẹ káàárọ̀ màmí. ṣé o rí i pé o ti léètì fún skul ni èwo tún ni tí gbogbo ojú ẹ tún dàrú bí ẹni tí náà ò dùn báyìí anyway tó bá dé a máa sọ yẹn. mọ́mí kò sọ̀rọ̀ o kò sọ̀rọ̀ kankan ju ìta àtijọ́ ń fà lọ látijọ́ ìtẹ́lẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé yẹn. kí ni kí ni wo má gbé yẹn wá fún mi láàárọ̀ yìí mo ti pẹ́ kó mú ẹṣin ẹ kó kó níjàánu ṣó ti yẹ. ìwà àti wèrè dàpọ̀. kí ló gbà lọ́wọ́ ẹ̀. kí mo gbà lọ́wọ́ wọn. ó ti ń pọ̀ jù. Good morning, class. How are you doing today? Good. This morning we are going to be looking at the topic respiratory system. What did I say? Respiratory system. Again? Respiratory system. Good. But before we go further, it will be very important for us to define the word respiration. So, can anyone define respiration to us? Anybody? Anybody? Okay, Damala, help us. Sir, respiration is defined as the ability of living things to respire. Wow, good. Clap for him. Clap for him. But I want a more detailed definition. Can someone give us a better definition? Anyone? Oh, Bolu, thank you. This is the burning down of food substances to release energy, sir. Clap for him. That's good. Very good. Very correct. Hmm. And you know, class, as he defined that, something came to my mind. <laughs> it's all right, it's all right. Silence, silence, all right, one house. Um, I know you have the feeling that I want to link that to um, spirituality. It's okay, no problem. You see, it is the burning down of carnality, killing the flesh to release spiritual energy and stamina. Now listen, when your flesh dies, that your spirit man can be awakened and energized to do God's will. Hear me again. It is only when your flesh dies that your spirit man can be awakened and energized to do God's will. All right? Um, Daniel. Daniel, Daniel, Daniel. Up, up, stand up. What's wrong? You are not in this class. I'm in class, sir. Ah. What was the last thing I said? You said I'm not in class. Ah. ah. It's all right. It's okay. No problem. No problem. It's fine. It's fine. It's fine. Um, can you give us the definition that Bolu gave to us just now? absent mindedness in my class. No problem. Ensure you see me in my office after this class. All right? Sit down. All right, let's proceed. Respiration. Daniel, gbogbo tó sọ pátápátá ni mo ti gbọ́. Gbogbo ẹ̀ ló dẹ̀ yé mi dáadáa ṣùgbọ́n sórí tí ìpèníjà bá dé bá ẹ̀dá láyé nǹkan tí ìpèníjà yẹn fẹ́ kí ẹ̀dá yẹn ṣe ni wípé kó sù kó ṣe kí ni kó sọ pé ah ó ti sú mi mo ṣe mọ́ ṣùgbọ́n òun kò yẹ kí ọ̀rọ̀ tiẹ̀ rí bẹ́ẹ̀ kò yẹ kọ́rọ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ rárá. ṣùgbọ́n kí wàá lè rò pé yẹ kí n ṣe mo ti sá gbogbo pàtì agbára mi kó jọra wọn ni. Daniel sọ sọ bẹ́ẹ̀ mọ́ o ti sa gbogbo pàtẹ abẹ́rẹ́ rẹ̀ àbí pé àwọn amúkùn àwọn tí wọ́n ti gba ìjákulẹ̀ láàyè lọ́kàn wọn ni wọ́n máa ń sọ̀rọ̀ nǹkan báwọn torí tí ọwọ́ yẹn bá ti tẹ̀kú dà àwọn bàbá sọ wípé àìbéèrè ikú tó pa bàbá ẹ̀ bẹ́ẹ̀ náà ni tí ọlọ́run ò bá ti fi ìṣẹ́gun lé ẹ̀dá lọ́wọ́ pátápátá ìyẹn gba kámú o ó yẹ ọba nísìn nígbà tó o bá ti gba kámú pé ah ó ti sú mi o ọlọ́run náà ó sì lò kò ní ṣiṣẹ́ nínú ayé rẹ mọ́ torí náà ọlọ́run fẹ́ kó tẹ̀síwájú láti tún máa ṣe kí ni máa ṣàkitiyan kí ìṣẹ́gun yẹn kò lè jẹ́ ti. ẹ ṣe gan sa ẹ ṣe mo mọ̀ lóore gan ẹ ṣe o. ṣùgbọ́n bó bá ṣe wá ń jáde nísìn lọ rí bàbá gateman. ẹ hmm. bàbá gateman. bẹ́ẹ̀ni sórí ó dá mi lójú wípé n tó ń là kọjá yìí ọlọ́run ti pèsè bàbá wọn sílẹ̀ láti ràn lọ́wọ́ ọ̀dà mo ti gbọ́ sá ẹ ṣe gan Christ the new creator you are free toss me the scriptures no more tossing from left to right dominion is now your nature the power. ah ọ̀bọ Frank báwo ni. àfààná mo wà dáadáa jàre kí ló ń ṣe. Ah, kò sí nǹkan kan kò sí nǹkan kan mo wà dáadáa. àwa síbi láti wá dó díẹ̀ ni. Ah, ẹ ṣeun gan but kí ló wá ṣẹlẹ̀ tó yẹ pé ọkàn ò sí nǹkan tó ń kọ one class. ara mi ò balẹ̀ ní kíláàsì yẹn ni ṣùgbọ́n mo ti mo ti wà òkè báyìí. ṣó rẹ̀ ni. kò rẹ̀ mí jàre kò rẹ̀ mí kò rẹ̀ mí. ṣàtẹ̀kẹ̀ ṣùgbọ́n. ok Bolu. ok. mọ́sáde music lab. ok máa rí ẹ tó bá yá. ok frank amarira amarira. ok. ọ̀ṣọ́ọ̀la. ah Bolu tó wà ní. dani yẹn sùn gbọ́ kí ni sùn gbọ́. Bolu kò sí nǹkan mìíràn ju ọ̀rọ̀ aláìjẹ́ yìí náà lọ látìgbà tí mo ti kọ̀ láti fẹ̀jẹ̀ mi sílẹ̀ bó ṣe gbà mí níyànjú wo àtinú wàhálà kan sínú wàhálà mi ó ti sú mi. Hmm, a fẹ́ jẹ́ ká lọ rí bàbá o. bàbá ìwọ bẹ́ẹ̀ o. bàbá gateman náà. bàbá gateman kí náà fẹ́ ṣe sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. daniel nǹkan tó fẹ́ ṣe pọ̀ wọ̀ gbà mí gbọ́ gbìyànjú láti lọ rí bàbá o dẹ̀ ní kábàámọ̀ pé o lọ rí bàbá o mo ń sọ tèmi fún ẹ o. ó dáa mo ti gbọ́ màá máa rò. Daniel. ah ah Ṣadé. a ti wọ ẹ̀ka kiri láti ẹ̀kọ́. báwo ni ṣé dáadáa ni. dáadáa ni. ṣé kò sí o ṣé kò sí o. ẹ kò sí mo ti fi mathematics náà tẹ sórí tébù ẹ mo dẹ̀ ti fẹ́ kọ assignment ẹ̀ náà. ah ah o mà ṣe ń gan o ṣe gan ìrẹ́ jinlẹ̀ o ah. ẹnìkan jowú níbí o. Ah, kò nílò kó jowú ó dàbí pé Frank àti báwo náà ṣe ti tẹ náà ó dáa ó dàbọ̀ ó dàbọ̀ a máa ríra. ọ̀rẹ́ so bólú kò sí wàhálà a máa pàdé ṣá. love you Daniel. Ṣadé. mo ti fi mathematics náà tẹ sórí tébù ẹ mo dẹ̀ ti fẹ́ kọ assignment ẹ̀ náà. Daniel. Okuṣẹ́. Ẹ ṣé màmí sìríǹjì yẹn ni mo wá gbà ó ń dà. Daniel ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni mo ní sìríǹjì dà. Ah kí ló dé tó gbé fún mi lófìfo ẹ̀jẹ̀ dà. màámi ẹ lè fi tipa tipa mi ṣìnà sóde mi ẹ lè fi tipa tipa fún mi ó ní mi ìfẹ̀jẹ̀ mi lẹ̀ fáwọn tí mi ìdààmú mi ó ń dà mí láàmú gidigidi ṣé kò yé yín ni. <laughs> àwàdà àwọn ọmọ yìí máa le ẹ̀fẹ̀ tó lágbára ló ń ṣe kí ló ń dẹ̀ láàmú bẹ̀ ara rẹ̀ le ojú ẹgúnrégé. E gbogbo nǹkan ló ṣe déédéé pẹ̀lú rẹ kò sí nǹkan tó o nílò tó o rí. ara mi ò yá mi ò gbádùn kódà gbogbo ọpọlọ mi àti yèmí kò kàn tiẹ̀ sí lójú kan. ẹ ẹ ò bá ti wá ṣàlàyé yẹn fún mi kí n mú ẹ lọ sílé ìwòsàn kan fún ẹ nítọ́jú. òmìnira ni mo fẹ́ òmìnira mi òun ni mo fẹ́ mi ò fẹ́ jẹ mí lẹ́mọ́. à ẹ máa gbé ẹ bá wù tẹ gbélé mi lọ́wọ́ kẹ máa gbé lọ ó ń ṣe àwàdà àwàdà tó le òun ló ń ṣe Daniel hmm, wo mo fún ẹ títí di ìwòyí ọ̀la kí ẹ̀jẹ̀ kó kún inú àwọn sìríǹjì yìí bí bẹ́ẹ̀ kọ́ n tí wọ́n ṣe fún ọ n tí wọ́n ṣe fún ọ ìwọ́gun ah, onírètí ìwọ òpònú ayírádà yìí. ìdààmú kó má bí. ìrèkùn lẹ́jẹ̀ mi ìrèkùn ìkọ̀kọ̀. Vekurat zamani zama amani Ebu ekin lubaki akumbi azibagabuni Dókítà, ta ni? Daniel ni, ìyá àgbà. Ìgbà kẹta rèé tó ò rí ẹ̀jẹ̀ kankan gbà wá lára Daniel. Kí ló ṣẹlẹ̀? Ó kọ̀ jálẹ̀ láti fún wa ní ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ àbí ẹ̀jẹ̀ mi? Ọmọláyọ̀, kí lọmọ rẹ ń gbìyànjú láti ṣe? láti jáwọ́ nínú májẹ̀mú. ọ̀rọ̀ ọmọ ọ̀hún gan ò yé mi ó kàn déédéé yí padà lẹ́ẹ̀kan náà ni. oṣù kẹta rèé a ó ṣe ìdájọ́ rẹ̀ rántí pé ọmọ wa ni. ò rò pé èmi ní nǹkan kan bá bàbá yẹn ṣe o bàbá aṣọ géètì. bàbá aṣọ géètì bá wo a jẹ́ ń pé o ti ṣe nǹkan fún bàbá ọ̀pàkó ni. tó o wo ká ló lọ wà ń bẹ̀ lọ́jọ́ tí mo lọ bá wọn wọn tiẹ̀ jẹ́ ń sọ nǹkan kan tán fi lé mi dànù hmm. wọn jẹ́ ń sọ nǹkan kan kódà mo dálà mi lẹ́bi pé mo lọ bá wọn. a jẹ́ ipò ṣe nǹkan fún bàbá ọ̀pàkó ni torí bàbá ọ̀pàkó jẹ́ èèyàn tó máa ń kóyàn mára ṣé ò ń gbọ́ mi dání bàbá ọ̀pàkó wọn kàn ní wọ́n ní ìbáwí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ students ló dẹ̀ ló dẹ̀ like bàbá òpákó tó ti yẹ daniel. ṣé n tó wá ń sọ ṣáṣú ṣàǹdẹ lójú ẹ. ó dá mi lójú o mọ nǹkan tá a ṣẹlẹ̀ nǹkan tá a ṣẹlẹ̀ ni pé jẹ́ kí èmi àti ẹ lọ kó tó di pé bírèkì máa parí. ká tún lọ. Hmm. dájá lọ. the more we are together, together, together, the more we are together, the happy we shall be. Dènì, Dènì sọ fún ọ. Gbogbo bí bàbá ṣe ń bá àwọn ọmọ yẹn ṣeré. Hmm. Àsìkò kékeré pẹ̀lú wọn, wàá rí nǹkan gbámú. Ọ̀dọ́ tiẹ̀ ló ti wò báwọn o ní láti rí ọjọ́ tí mo wá bá wọn wọn ti jẹ sàn kẹyọkan báyìí wọn fi lé mi dànù àfi bí ajá. Mm. mo ní pé lọ́lọ́run pa já a súnmọ́ wọn. ká a súnmọ́ wọn. Mm. ẹ ẹ the more we are together the happy we shall be. the more we are together together together the more we are together the happy we shall be. God bless you. ah bó o ni. tẹ ẹ gbádùn dáadáa ẹ ah bólúbò ni ẹ máa wá lọ kíláàsì yín nìsín hmm? hmm, tó bá dìgbà tí a bá parí kọrin mi ńlẹ ó yá ó yá ó o ẹ o ẹ o bólúbò ni o sílávíà ni. bólú bó ló ti rọmọ yìí ibo ibo ibo ló ti kó rọmọ báyìí. bàbá ọ̀rẹ́ mi dáadáa ni orúkọ ni á jẹ́ pé mo ní láti sọ fún ọ pé kó o ṣọ́ra fún àwọn ẹgbẹ́ tó máa kó káwo ah, ẹgbẹ́ búburú máa ń ba ìwà rere jẹ́ nì. bàbá ọ̀rẹ́ mi dáadáa ni ọmọ dáadáa sì ni ó ṣẹ̀ṣẹ̀ gba jésù sínú ayé. ó sì nígbéraga ó nígbéraga má sì máa fojú pààyàn rẹ ah, ah, ẹyẹ ọmọ tó pè ní ọmọ dáadáa yìí ó fojú pa aṣọ́bodè rẹ gẹtìmánì ó wò pé ta ta ta ta ládùúgbò gẹtìmánì tí mo tí mo bọ̀wọ̀ fún ó fojú pa mí rẹ́ ṣé n lo pè lọ́rẹ̀ dáadáa. ṣùgbọ́n bàbá ẹ jẹ́ tí jẹ́sùn kankan lọ́jọ́ nǹkan tẹ́ fi lé mi jáde. ó ti fi wá sọ̀rọ̀ èéfín nìwà ó ti fi wá sọ̀rọ̀ ah bíbélì sọ nípa nǹkan méje tí ọlọ́run kórìíra àkọ́kọ́ sí nínú kinní méje òun ni pé ojú ìgbéraga ah. ó ti ó ti ó ti fojú bá mi sọ̀rọ̀ pé n ò jẹ́ èèyàn. dẹjọ ẹ má bínú mi mo gba gbogbo àṣìṣe mi ẹ parọ́ rárá ẹ ah, ah. ga o kí ló kọ rẹ. Ọṣin Daniel Daniel. bàbá rẹ̀ ńkọ́. mi dàgbà mọ́ wọn màmá mi ní pé wọ́n ti kú kán tó bí mi. ìyá rẹ̀ sọ pé kí wọ́n tó bí ọ náà ti jáde láyé. bẹ́ẹ̀ni. Ah, irọ́ bàǹtàbàǹtà ni ah. irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni o ah, ọmọ tó ṣe tó bá ti dé ilé bá ti dé ilé lálẹ́ yìí bí léèrè bí bàbá rẹ̀ ń kọ́ ó dáa sá. wọ́n léèrè ẹgbẹ̀lẹ́ ẹ ṣeun gbọ́ ẹ̀wọ̀n lọ ẹ ṣeun gbọ́ ẹ̀wọ̀n lọ ná ẹ ṣeun gbọ́ bàbá ẹ lẹ́ ọkọ rere lórí kíni. bàbá ti kọ orúkọ rẹ sínú ìwé wọn ó sì ti di ọ̀kan lára àwọn ẹni tí bàbá máa fàdúrà ràn lọ́wọ́ kí n ṣe gbogbo èèyàn ló nírú àǹfààní rẹ. ṣùgbọ́n báwo ganan ṣe mọ̀ nípa ìdílé wa hmm. ganan. bàbá jẹ́ nìkan tó lẹ́bùn èèyàn eh. ọlọ́run tó tọ́ sí ni bàbá eh. bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ tó ti dé. ìwọ ìwọ ìwọ. kí ni ìdùnnú àgbòlè rà níbi wo ló máa tó tẹ̀sí máa ń bá sọ̀rọ̀ gbogbo ìgbà. gbàgbọ́ ṣé ìwọ àtàná ń bá ṣeré orí oní bẹ́ẹ̀ ṣeré o. wèrè lọ́rẹ́ ta wèrè lọ́rẹ́. ṣé bàbá mi jà báyìí. ìwọ má padà lórí ìpinnu rẹ rẹ o tó bá délé tó bá délé bèrè lọ́mọ mi rẹ̀ pé tani tani tani bàbá rẹ̀ pé má gbàgbé o má gbàgbé o dúró dúró. o yẹ gbàjọ gbàna iye fún olówó nkọ dẹni ẹ dúró náà kí ló ṣe náà dẹni ẹ ọmọdé tẹ ló ń bọ. káàbọ̀ ọmọláyọ̀ mo lérò wípé o ti mú ẹ̀jẹ̀ ọmọ rẹ wá nǹkan ni ti wà. <laughs> ìyá àgbà nǹkan tí mo ṣe wá rí yín náà nìyẹn ìṣe ni ọmọ mi kọ̀ jálẹ̀ láti fi ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ gbogbo bí mo sì ṣe dúnkokò mọ́ tó kódà kò gbà. ó ti dà ó lè mọ́ ọ lọ. Ah, ìyá àgbà ẹ má jẹ́ ń lọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. máa lọ á ah, wá sí i. kí n dàmà Ah, Daniel yìí ìwọ ọmọ yìí o sì ń rìn ní bèbè ku pẹ̀lú ìwà rádaràdà tó ń hù yìí. ṣé kò sàn kí n kú ni. màmí ṣé mo láyè kan gbé ni nígbà tí mo fi ẹ̀mí mi lẹ̀ fún àwọn èèyàn àìmọ̀ lóṣooṣù fún bíi ọdún mẹ́rìndínlógún báyìí. bẹ́ẹ̀ sọ̀hún ẹ̀mí rẹ kọ́ ẹ̀jẹ̀ nìkan ló ń gbà lọ́wọ́ ẹ. màmí ẹ̀mí inú ara inú ẹ̀jẹ̀ ló wà ah! lẹ́fítíkù orí kẹtàdínlógún ẹsẹ̀ kọkànlá. ẹ ó wá ìyẹn wá kọ́ wa pé o kọ́ wa pé kí ni. ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ní àǹfààní sí ẹ̀jẹ̀ mi ó ní àǹfààní sí ayé ẹnikẹ́ni tó bá sì ní àǹfààní sí ẹ̀jẹ̀ mi ó ní àǹfààní láti darí ayé mi bó bá ṣe wù. gbẹ́nu burúkú sàn ah, ah! ọ̀rọ̀ kọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnu. kò jọ mi lójú kí lè bá sọ tẹ́lẹ̀ ìdí rẹ̀ sì ni tí ọlọ́run fi fi ẹ̀jẹ̀ jésù lẹ̀ kí a lè bá ní àǹfààní sí ayé kristi ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ tó sì lágbára ni kódà jésù fúnra. gbẹ́nu ẹ̀ sọ́hun gbẹ́nu ẹ̀ sọ́hun ah, kí ló dé gan wo má mú jésù wọnú ọ̀rọ̀ yìí má mú jésù wọnú ọ̀rọ̀ tó wà lẹ́yìn níbo ni jésù wà nígbà tí mo fi ọ̀pọ̀lọpọ̀ ọdún tí mo fi ń wá ojú rẹ̀ kó fún mi lọ́mọ tó kọ́ tí ò fún mi lọ́mọ níbo ni Jésù wà nígbà tí mo gbàdúrà gbàdúrà gbàdúrà tí mo gbàwẹ̀ gbàwẹ̀ kó fún mi lọ́mọ tó kọ́ tí ò fún mi lọ́mọ níbo ni Jésù wà nígbà tí mo jẹ́ ní ẹ̀gàn àtẹniyẹyẹ lójú àwọn akẹgbẹ́ mi ìbò ní jésù ẹ̀wọ̀n àgbàdo. màámi mi ah! ṣùgbọ́n padà fi mí fún yín lẹ́yìn ọ̀rẹ́ yìí. rárá o jésù kọ́ ló fi ọ́ fún mi o mo gbà ọ́ láti bòmíràn ni. màámi kí lẹ sọ ibo ti tọrọ mi. Ah. daniel ó gbọ́ mi dáadáa fi mi sílẹ̀ má mi má yọ mí lẹ́nu mọ́ kó mo ní kó ṣe ní kó ṣe kó dúró ti jésù rẹ̀ jésù jésù jésù jésù ẹ eh, níbo ni jésù wà kí jésù wà láàyè ẹ kémi náà wà láàyè tèmi kí ló dé kí ló dé jésù jésù jésù. Daniel báwo ni. Ah, ṣáde ó wà dáadáa o ìwọ ń kọ́ ó mo ń gbìyànjú àti wá dáadáa níjàre mọ̀ pé mi lè wá dáadáa tí ọ̀nà bá wà dáadáa. ah ṣèbí tí ara ẹ ló dẹ̀ fi gbọ́n sí gbàmù kan pé mo wà dáadáa. Hmm, ká tẹ̀lé ká sọ pé òótọ́ ni sórí ìwé tí mo fi sínú mathematics náà tẹ̀. mo rí ṣé kò sí. ṣé o kà. mo kà á ṣé bó fi síbẹ̀ kí n lè kà ni. kí wàá lórí sọ́ọ̀sì. kò sí nǹkan kan tí mo fẹ́ rí sọ́ọ̀sì mi rí sọ́ọ̀sì ju wípé kò sọ náà bẹ́ẹ̀ ẹ̀hún ó sọ ohun tó wà lọ́kàn ẹ̀ ni ohun tó dẹ̀ wà lọ́kàn ẹ̀ yẹn kò ní jẹ́ kọ́kàn tèmi papọ̀ sójú kan kì í tiẹ̀ ṣe nírú àkókò tí mo wà tí ọ̀pọ̀lọpọ̀ kan ń lọ lọ́kàn tèmi. Daniel ó ṣe fún mi láyè nínú ọkàn ẹ gbogbo tó ń fọ ẹ lórí yìí mo lè bá ẹ parẹ́. Ṣadé ọmọ Ọlọ́run ni mí mi mọ́ tiẹ̀ o ṣùgbọ́n ọmọ Ọlọ́run lèmi mi ò sì lè bẹ́ẹ̀ tọwọ́ bọ irú ìbọ̀kúbọ̀ tó fẹ́ máa kọ́wọ́ mi sí yẹn mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá lọ nínú ọkàn mi kì í ṣe nírú àkókò báyìí sẹ́. ẹ jáde ṣùgbọ́n èmi fẹ́. àní ṣadé ah, ah. mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá lọ nínú ọkàn mi kí ló dé. ṣadé báwo ni. wà á òkè. bólújàre. mo lérò pé mi ò àwo ah, àsìkò tó wáyé àsìkò tó dáa jù ètò dáa jù gbogbo ló wáyé màmá rẹ yìí méjèèjì lè ta. báwo ni ọ̀rẹ́ mi. Ah, ó wà dáadáa jàre. ṣé orí dé náà o nílò láti ṣọ́ra fún ọmọbìnrin yìí hmm. mo ti ń ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti ń tọpinpin rẹ jù. <laughs> bólú tí mi bá tiẹ̀ wá rántí nǹkan kan mo rántí sá fún ìfẹ́kúfẹ́ ìgbà ọ̀dọ́ ó jẹ́ nílò láti rí bàbá gan tó bá yá gan kí n tó lọ lé. ó dáa ní kò sí wàhálà. <laughs> Hmm. Ah. wọ́n ti múra ìjà o wọ́n ti ah, wọ́n ti wọ́n ti múra àti tafà sí ọ. ṣùgbọ́n bàbá ṣó máa bà mí ni. Ah, yọ bà o torí ìmúra tí wọ́n ń ṣe yìí ìmúra àwọn ogun ìjà tí wọ́n fẹ́ fi ṣe sí ọ yìí tán bá tán bá tán bá ta báyìí yọ bà ọ. kì í ṣọmọ Ọlọ́run ni mo dẹ̀ tún ti ọkọ mi fún wọn lẹ́jẹ̀ mi mọ́. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni lóòótọ́ ni àmọ́ ṣé ìwọ ti gba ìtúsílẹ̀ nípa ọ̀rọ̀ ṣé ó ti gbìyànjú láti fi ọ̀rọ̀ Ọlọ́run túra ẹ sílẹ̀ lóòótọ́ o ò fún wọn lẹ́jẹ̀ mọ́ ó ti ó ti fàyè fún Jésù ò bá wọn ṣe mọ́ àmọ́ o gbúdọ̀ bìkítà àti fagídí yọra rẹ lọ́wọ́ àwọn èèyàn búkù yìí àwọn èèyàn tó fẹ́ bá ọjà yìí ò dá o hàn dá ẹ wọ́n fún ọ ní àwọn ẹsẹ̀ bíbélì tí ó rọ lágbára ó jẹ́ pé tó bá ti gbé kí ni wọ́n dé báyìí ìwọ ni màá fi bíbélì màá fi ṣe back to center fún wọn ni wọ́n fún wọn lọ́rọ̀ ọlọ́run tó lò màámi náà ti wá sọ̀rọ̀ pẹ̀ nínú ìbínú wọn wọ́n ní bòmíì làwọn ti lọ tọrọ mi ẹ̀yin ò tí wa ẹ̀yin ò tí wa mo bá mo bá délé bá délé báyìí kí wọ́n léèrè kí wọ́n léèrè pé tọ̀ ìyá mi ò ń bolẹ̀ ti tọrọ mi. ó dáa màá bí wọn. oyin wá láti inú oyin gan àwọ̀ jáde láti ara àwọn ẹranko ìgbẹ́ mímọ̀ orísun tí àwọn nǹkan wọ̀nyí ti jáde jẹ́ kó ṣeé ṣe láti dá wọn mọ̀ màámi kí ni orísun mi ibo lẹ ti lọ tọrọ mi. mi ò mọ̀ kó má dẹ̀ yọ mí lẹ́nu mọ́ tó bá fẹ́ mọ̀ lọ fẹ̀jẹ̀ lẹ̀. gbogbo ìgbà ẹ mọ̀jú kí n fẹ̀jẹ̀ lẹ̀ lọ kí n fẹ̀jẹ̀ lẹ̀ lọ ẹ ò bìkítà gan bí ò tilẹ̀ múnú mi dùn ọ̀pọ̀ ìgbà gan mo máa ń bira mi léèrè gan pé sẹ́yìn gan lẹ bí mi ṣá. ẹ̀ẹ́ òun rò ó pé bóyá kì í ṣèmi ló dẹ̀jẹ̀ lé ẹ lórí bí o tẹ̀ rò pé ṣe ni mo lọ ṣe àgbàbọ̀ ẹ̀. ẹ wò ẹ̀yin lẹ mọ̀ ibo bàbá mi wà ẹ̀mélòó ló fẹ́ kí n sọ fún ẹ wípé bàbá ẹ ti kú. irọ́ ni ẹ má pààrọ̀ fún mi. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. wọ́n sọ fún mi ni. ta ni. ẹ mọ̀ yọ̀ra yín lẹ́nu ẹ di àṣírí yín mú kébì náà di tèmi náà. Huh? 哎，快点！来，你，快点，弟弟。 oríṣiríṣi ohun àwọn ohun tó ń dini létí ní ìgbà mìíràn wọ́n lè pọ̀ ìgbà míì sì ni wọ́n lè má pọ̀ máàmí tí wàá sọ wípé ìdíyelé ńlá kan wà lórí mi. kò sí ìdíyelé kankan lórí rẹ má jẹ́ kí wọ́n tàn ọ́ ah wọ́n ti ta fàánù o ah wọ́n ti bẹ̀rẹ̀ ìjà ṣé wàá rí ìjà àti ọfà tí wọ́n ta yẹn ó wà fún àwọn tó bá ti ṣetán láti gbà hmm, àwọn tó bá ṣetán láti gbà ni ọfà àti ìkíní yẹn wà fún. Daniel ṣé wàá ṣetán láti gbà ni. ara o gbàkẹ́ ṣùgbọ́n mo nílò agbára náà mo nílò okun náà. Hmm. ṣùgbọ́n gbogbo ẹni tó bá gbà á gbọ́ wọn ni a fún ní agbára láti jẹ ọmọ ẹ jẹ́ ń fi hàn nù bíbélì torí ìwọ wò sáwò báyìí nínú ìwé àìsáyà orí. àlèmùkí dàmà kó má bí amúmátẹ́ tùbárí ṣẹ̀fẹ̀ kó ká sàmánì sàmánì. àgbà ẹ dákun ẹ ṣàánú ọmọ mi. ṣùgbọ́n ò tí ì rí nǹkan kan kékeré ló sì rí òun ohunkóhun tí ọmọ rẹ ìbá òun kò jẹ jẹ kó mọ̀ wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó ń bẹ lọ́dọ̀ wa. ìyá àgbà èmi mọ̀ ó yé mi hmm. torí ẹ̀ náà mo ṣe ń bẹ̀ yín ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ni ẹ ṣá ṣàánú mi ni ẹ jọ. ó ṣì ní orí ọ̀fẹ́ jẹ́ kó padà sínú májẹ̀mú tó bá wa dá nígbà tá a fi fún ọ ló bá tán làlàáfíà bá dé. ilé ipò fún mi ó pọ̀ fún mi ẹ jọ ẹ ṣàánú mi. Oh. ìwé Jòhánù orí kẹfà ẹsẹ̀ kẹrìndínlọ́gọ́ta ẹnikẹ́ni tí ó bá jẹran ara mẹ́ tó sì mu ẹ̀jẹ̀ mẹ́ ó ń gbé inú mẹ́ èmi sì ń gbé inú rẹ̀ nítorí náà mo mu ẹ̀jẹ̀ Jésù mo mu ẹ̀jẹ̀ Jésù mo mu ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ náà lè má ṣe fojú rí ní tòótọ́ ṣùgbọ́n nípa ìfihàn mo mu ẹ̀jẹ̀ Jésù mo mu ẹ̀jẹ̀ Jésù mo mu ẹ̀jẹ̀ Jésù nítorí ìdí èyí Kristi ń gbé inú mẹ́ Kristi ń gbé inú mẹ́ àti èmi nínú rẹ̀ mo mu ẹ̀jẹ̀ Jésù mo mu ẹ̀jẹ̀ Jésù mo lọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. Ah, ẹ̀jẹ̀ tó ah. ń mu ọ̀ǹda ẹ̀jẹ̀ ọ̀ǹda. ọmọ ẹ̀jẹ̀ jésù ọmọ ẹ̀jẹ̀ jésù kristi ń gbé inú mi àti èmi nínú rẹ̀ ah. ọmọ ẹ̀jẹ̀ jésù ọmọ ẹ̀jẹ̀ jésù. daniel a nílò láti sọ̀rọ̀. màámi kì í ṣe ní ìsìn mo gbàdúrà lọ́wọ́ mo ń gbàdúrà lọ́wọ́ ìyẹn dìgbà tí mo bá parí ah, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nínú ìwé Kólósì orí kìíní ẹsẹ̀ ogún àti nípasẹ̀ rẹ̀ la bá ohun gbogbo làjà lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébùú rẹ̀ bá ohun gbogbo làjà ah, mo bá ìgbé ayé mi àtijọ́ làjà lónìí sẹ́ àní ìgbé ayé mi àtijọ́ ah, mo bá làjà lórúkọ Jésù mo ṣe làjà pẹ̀lú ìgbé ayé mi àtijọ́ pẹ̀lú ìgbé ayé mi àtijọ́ lórúkọ Jésù mo ṣe làjà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù mo bá làjà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù gbá mi lọ́wọ́ agbára àwọn ènìyàn ìkàyè ẹ̀ jẹ́ kó gbá mi sílẹ̀ lọ́wọ́ agbára àwọn ènìyàn ìkàyè ẹ̀ ìwé ìbẹ̀rù ìwé ìbẹ̀rù orí keje ẹsẹ̀ kẹrìnlá nípa ikú rẹ̀ ó pa ẹni tó ní agbára ikú rọ̀ ni ní èso ó yá olúwa jọ fi ẹ̀jẹ̀ rẹ̀ gbà mí sílẹ̀ gbogbo agbára ikú lórí ayé mi àparọ̀ àparọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. ó ti tú wa sílẹ̀ nínú gbogbo agbára òkùnkùn ó wá gbé wa sínú ìjọba ọmọ rẹ̀ ó yá mo wá gbàdúrà fún dáadáa yìí pé kó gba ìtúsílẹ̀ lọ́wọ́ gbogbo agbára òkùnkùn pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ní orúkọ jésù ó yá kó gba ìtúsílẹ̀ ẹ̀mí mímọ́ o kó gba ìtúsílẹ̀ ayérayé o kó gba ìtúsílẹ̀. ẹ̀jẹ̀ jésù ètìyà ètìyà ta sílẹ̀ fún mi kò ní sọ agbára nù ẹ̀jẹ̀ jésù tàtà sílẹ̀ fún mi. fún mi o kò ní sọ agbára nu. Ah, ṣebí nínú ìwé Kólósè orí kejì ẹsẹ̀ kẹrìnlá ó ti ba gbogbo májẹ̀mú jẹ́ ó sì ti pa ìwé májẹ̀mú náà rẹ̀. èyí tó lòdì sí wa èyí tá a kọ nínú òfin gbogbo ohun tó sì lòdì sí wa gbogbo májẹ̀mú burúkú tó lòdì sí wa ó ti kó o oko oko kúrò lójú ọ̀nà nígbà oko kúrò lójú ọ̀nà tán tó kó ogo májèmú burúkú kúrò lójú ọ̀nà tán ọwọ́ amúso báyìí ọwọ́ kàn kàó kàó kàó ọwọ́ kàn má gbélébù o nǹkan burúkú o ti kàn má o kàn má gbélébù báyìí o sì ti já àwọn ìjọba o ti já gbogbo àwọn ìjọba kúrò ní ara rẹ̀ ó sì ti dojú tì wọ́n ń gbangba ó dojú tì wọ́n ń gbangba o ṣe ọ́ bí wọ́n ń gbangba ọ́ bí ọ́ bí ojú tì wọ́n ń gbangba ó wá bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀ ìṣẹ́gun lórí wọn nínú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀ ìṣẹ́gun lórí wọn nínú rẹ̀ nítorí náà Olúwa gbogbo àwọn agbára èyí tó ń dúnkokò mọ́ ọ̀sẹ̀ Daniel Olúwa bá wí parẹ́ bá wí kò fọ́ tútù nítorí náà Olúwa gba Daniel lọ́wọ́ agbára ìkà tí ó fẹ́ kó rí mú mi gbogbo agbára tó ń dúnkokò mọ́ Daniel olúwa báwí dójú tì wọ́n gbangba kójú tì wọ́n gbangba lórúkọ Jésù. Dani níbo níbo ló fẹ́ ti wá níbo ah, ah. àdúrà àdúrà ha. Daniel ìwọ. gbogbo agbára ikú lórí ayé mi àparọ̀ àparun pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù àparun pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù àparun pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹni tí ó ní àparà ikú lórí ayé mi àparọ̀ ó yá fi ẹ̀jẹ̀ rẹ̀ gbà mí sílẹ̀ fi ẹ̀jẹ̀ rẹ̀ gbà mí sílẹ̀ Daniel ó dẹjọ kó ṣàánú mi kó ràn mí lọ́wọ́ kó gbọ́ ohun tí mò ń sọ fún ẹ. mọ́mì kí ni kí ni. dákun ṣàánú mi tún fi ẹ̀jẹ̀ yìí sílẹ̀ sí i fẹ̀jẹ̀ sílẹ̀ sí i. mami tí gbogbo gbàlúgbòdò máa rí báyìí tí gbogbo àlùgbọ́dọ̀ máa rí báyìí. bàbá ń bá rí rẹ̀ gan ẹ tí ì sọ ti rí mi tẹ́ ti lọ tọrọ mi. ṣé orí yẹn màá sọ fún ẹ tó bá yá ṣùgbọ́n n tí mò ń sọ fún ẹ nísìnyí pé ṣàfẹ̀jẹ̀lẹ̀ mo fẹ̀jẹ̀lẹ̀ máa sọ fún ẹ tó bá yà. torí yín mo ti fẹ́ ṣe tí mo fẹ́ ṣe yìí o torí àlàáfíà yín ni o. ó kárí ó kárí ọkọ mi ó kárí ọkọ mi ó ṣe ó ṣe ọkọ mi. Ah! ó kárí ọkọ mi mo ṣe é mẹ́ta ló tún ṣe. ṣe bóṣù mẹ́ta náà mo ti pàdé. mo káre mo káre iye iṣu nǹkan tí mò ń sọ ah, ah, ìwọ náà mọ̀ pé mo fẹ́ràn ẹ mi ò sì fẹ́ ṣòro mi ò fẹ́ wàhálà kankan fún ẹ ó ah, káre ó káre ọkọ mi ọmọ àdùnwọ̀ náà nú o ó káre. bólú ó ṣe wàánú o mo ní ìmọ̀lára àdúrà rẹ mo mọ̀ pé ìjì yóò ní pẹ́ dópin. ìjì dópin tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi. Ah. Bólú báwo ni? Daniel, Bólú jọ fún mi láyè ń fẹ́ sáré rí Daniel. Mi ní pẹ́. Ó ṣe. Daniel, báwo ni? Dáadáa ni. Báwo lọ̀rọ̀ àjọsọ ti ní àti ẹ̀? Ah, ọ̀rọ̀ àjọsọ ti. Mm-hmm. Sáfù fẹ̀kúfẹ̀ ìgbà ìwé máa lépa ìwà mímọ́ pẹ̀lú àwọn tó ń fi inú funfun képe olúwa ìwé timothy orí kejì ẹsẹ̀ kejìlélógún. daniel nítorí hmm? ogun tó ń sọ yìí kò sí tó bá burú bẹ́ẹ̀ tèmi àti ẹ bá ń fẹ́ra wa daniel mo hmm? nífẹ̀ẹ́ hmm. àbí ṣé ṣé mi rẹwà tó lọ́mọbìnrin ni. má ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ nípa ẹwà ojú rẹ̀ má sì ṣe jẹ́ kó fi ìpéǹpé ju ojú rẹ̀ mú ọ ìwé òwe orí kẹfà ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Daniel hmm? bíbélì ló sọ wípé jẹ́ kí inú rẹ dùn hmm. ìwọ ọ̀dọ́mọdé sì jẹ́ kí ọkàn rẹ kó fún ọ ní ayọ̀ nígbà ìwé rẹ tẹ̀lé ọ̀nà ọkàn rẹ àtohunkóhun tójú rẹ bá rí. Hmm. má wàá dúró síbẹ̀ parí ẹ̀ parí ẹsẹ̀ bíbélì yẹn. gbogbo tí mo mọ̀ ń bẹ̀ náà nìyẹn. jẹ́ ń bọ̀ parí ẹ̀ ó wípé ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé nípa nǹkan wọ̀nyí ọlọ́run mú ọ wá sí ìdájọ́. Daniel mo fẹ́ràn rẹ gidi gan-an ṣùgbọ́n kì í ṣe fún ìbálòpọ̀ tàbí ìdọ́rẹ̀ kọ̀kọ̀ hmm. ṣùgbọ́n kí ni àtẹ́lẹ̀ máa rẹra wa títí dọjọ́ alẹ́ ni. ṣadé tí ènìyàn bá ti lóyún ìfẹ́kúfẹ́ ìfẹ́kúfẹ́ a máa bí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sì ni nígbà tó bá dàgbà tán a máa mú ikú wá èmi ò tí ì kú o. Daniel ṣùgbọ́n. jẹ́ ń sọ fún ẹ ṣadé nírú àkókò tó wà gẹ́gẹ́ bí ọmọbìnrin wa máa ní òǹfà sí ọkùnrin ṣùgbọ́n jẹ́ ń sọ fún ẹ ó gúngún gàràgàrà ni o tó o bá ṣọ́ra á padà gùn ẹ́ pa o. wà ní mo fẹ́ ṣe báyìí. ìwé Gálátíà orí karùn-ún ẹsẹ̀ kẹrìndínlógún máa rìn nínú ẹ̀mí jẹ́ olùfẹ́ Ọlọ́run Ṣadé jẹ́ olùfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà mo fi dá ọ lójú wàá gbádùn. ọ̀tọ̀ ló sọ ó ṣe Daniel ó hmm. ṣe ṣe àtúntò ayé mi gbogbo tó wí òun ni màá ṣe ṣé mo ṣáà ní àǹfààní láti máa béèrè béèrè lọ́wọ́ ẹ̀ tí mo bá ní ìpinnu. Ah, ah, kí ló dé o láǹfààní yẹn nígbàkigbà tó bá wá kò ní sí wàhálà a máa sọ̀rọ̀. o ṣe. o káàbọ̀ ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ó dáa ó dàárọ̀ a tún máa ríra lọ́la. Ah, kí ló dé tó fi pẹ́ má bínú bolú mo ń bá aṣọ tó jò tọrọ gbọngàn. kó má jẹ́ nǹkan tí mo lọ ń rò ló ń kí ló ń rò ọkàn lásán kí ló ń rò àbí kankan lọ láàrin ẹ̀yìn. yàrá àní kì í ṣe tó ń rò ṣe mò ń bá sòótọ́ ọ̀rọ̀ ni ò ṣe ò ṣe. mo fẹ́ jẹ́ ká lọ rí bàbá. ṣé lónìí kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà máa lọ rí bàbá. Kí ló wá ṣe? kí ló wá ṣe. ẹ má bínú ẹ má sì bínú pé ó pẹ́ ṣùgbọ́n mo ti mú ẹ̀jẹ̀ ọmọ mi wá ó sì san gbogbo rẹ̀ tó pé. <laughs> kí ló tó fi ń bá mi jà ní òru mọ́jú nígbà tó sì mọ̀ pé òun ó fi ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó sì mọ̀ ọ́ ó sì mọ iye májẹ̀mú àti ìdíyelé lórí ayé rẹ̀. ẹ má bínú sí wa ẹ jọ̀ọ́. tẹ̀lé i happy everything you would run the woman. Veletani Mamon, Nabe, Nabe, Namahoma. ẹ̀jẹ̀ tèmi kọ́ ẹ̀jẹ̀ òbúkọ ni. Ah! Daniel kí ló dé tó ṣe léyìí fún mi. ṣé bí ẹ̀ ń wẹ́jẹ̀ ń gbogbo ọ̀nà ni ah! mo dẹ̀ fún yín lẹ́jẹ̀ tó wà ńlẹ̀. Ah! Daniel ìyá nǹkan tó ṣe yìí ó máa jẹ́. kò lè jẹyà kankan àbí ìyàwó lẹ fẹ́ ó jẹ kò síyà tí ó jẹ ṣé ṣé ẹ̀yin rò pé yóò jẹyà kankan ni ẹ̀jẹ̀ tí tó ti gbé lọ ọjà tá a ti tà wọ́n ti ra ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tó ń bẹnú ara rẹ̀ kì í ṣe tirẹ̀ mọ́ ẹ̀wá lẹ́wà ni yóò ṣe kó sí ìjọba tó san. ta lẹ́yìn so ẹ̀yin lẹ́ ń kọ́ kó máa ṣe lòdì sí àṣẹ mi nínú ilé yìí. rárá o èmi ni bàbá gateman wọn ní school èmi ni mo máa ń dúró síbi gate tí èèyàn bá ti fẹ́ wọlé wọn máa ṣí wọn àti èmi ni bàbá gateman wọn ní school èmi náà sì lọ́rẹ́ rẹ̀ ní màá wá ń kí mi níbi tí wọn jókòó tajọ òròjọ ọ̀rẹ́. Hmm. <laughs> wo bàbá ẹ hmm. má fi orí ẹ gbégbé kúgbe o. ṣé ìwọ mọ májẹ̀mú àti ìdíyelé tó wà fún ìgbé ayé rẹ ni. káà kò sí ìdíyelé kankan àbí májèmú kankan ah, ìdíyelé báwo ṣé ẹ mọ̀ pé tí èèyàn bá ti téèyàn bá ti kúrò nínú òkùnkùn tó bá ti sáwá sọ̀dọ̀ jésù báyìí tó bá ti dé ọ̀dọ̀ jésù yẹn gbogbo ìdíyelé àti májèmú tẹ́ sọ yìí á ti kàn mọ́gì la mú èso èso ẹ mọ̀ èso tónádò àwa mú ọwọ́ jésù a kan ìdíyelé àti kan mọ́gi àti kan gbogbo rẹ̀ mọ́gi àtàwọn ni wọ́n kàn wọlé. bàbá orí yín ti dàrú ah. ṣe rí bí mo ṣe ń wò yìí ẹ jáde kúrò nínú ilé mi ẹ jáde ẹ jáde nínú ilé mi. Ah. mami mami ah. bàbá bàbá ẹ jàrú fún bàbá mami mami bàbá bàbá ẹ jàrú fún ẹ jọ mami kí ló dé kí ló ṣẹlẹ̀ ah! kí ló ṣẹlẹ̀. àwọn ni ó kọ́kọ́ ṣàgbára ah! wọn o. Ah! bàbá jẹ́ alàfẹ́ ṣe báyìí. gbàdúrà fún ọkàn bá jésù. ọmọ fẹ́ jó. gbàdúrà fún ọkàn bá jésù. ó yẹ máa sọ tẹ̀lé mi ẹ máa sọ tẹ̀lé mi mami ẹ máa gbẹ gbẹ gbẹ tẹ̀lé ẹ sọ tẹ̀lé mi jésù olúwa eh, eh, mami ẹ máa sọ tẹ̀lé mi sẹ́ẹ̀ ẹ jọ ẹ sọ fún jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa ẹ lè sọ ẹ lè sọ jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa mo gbà ọ sínú ayé mi lónìí ah, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè ah, jésù olúwa wa àmín àmín àmín. eu pẹ̀lẹ́. tí wọ́n ti sọ gbogbo rẹ̀ tán. wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n sọ Acabou. èmi ni mo fún ọ ní ayé tó ń gbé èmi ni mo mọ ọ ṣùgbọ́n níwọ̀n ìgbà tí o kọ̀ láti san àwọn ẹ̀jẹ́ ìwà láàyè rẹ kò ṣetán láti gbà. ẹ wo ẹ̀dá lọ́wọ́ adẹ́dà tó ń béèrè ẹ̀mí ẹ̀dá mìíràn. kí ló ń sọ. o lè gba ẹ̀mí tèmi torí pé wọ́n kọ́ ló fún mi ẹni tó fún ni lẹ́mìí nìkan ló lè gbà á tó o bá ṣọ́ra kí n jẹ́ ó yí ọ́n bí tó wà ó máa bá ọlọ́run mi sọ̀rọ̀ kó gba ẹ̀mí tiẹ̀ gan bí tó jókòó sí wọn. èmi ni mo ní ẹran ara rẹ àti ẹ̀jẹ̀ rẹ èmi ni mo mọ́ sínú ìyá rẹ. irọ́ tí bàbá rẹ̀ èṣù tó pa fún un bẹ́ẹ̀ ni ẹ lè dá ọmọ kankan tí kankan bá sì wá jàjàbọ̀ sójú ọwọ́ yín kì í tún ṣe tiyín. ó parọ́ èmi ni mo ní ọ́ àti ẹ̀jẹ̀ rẹ. jẹ́ ká tiẹ̀ gbà pé òótọ́ ni tó ń sọ èmi ti parun ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ń bẹ lọ́wọ́ rẹ tó ló ní ẹ̀jẹ̀ mi àtijọ́ ni. bíi ti báwo abájọ tẹ́jẹ̀ náà fi rúbò mí lójú. ó ti rú lójú olúwa wà pẹ̀lú mi gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù nítorí náà ni àwọn tó ń ṣe nínú bínú sí mi wọn ò ṣubú wọn kì yóò lè borí ojú yóò tì wọ́n gidigidi nítorí pé wọn kì yóò ṣe rere ìtìjú wọn kò ní ṣe gbàgbé láéláé. gbogbo nǹkan tó ń sọ yìí ò yé mi. ohun tí mò ń sọ gan-an ni àní ìtìjú rẹ sẹ́ẹ̀ a kò ní gbàgbé rẹ̀ láéláé tó o bá mọ ohun tó dáa fún ọ èmi ò bá gbá ọ ní ìmọ̀ràn pé kó o lọ bá ẹlòmíràn èmi ti bọ́ lọ́wọ́ rẹ. ó lè bọ́. you cannot be free. ó lè bọ́ láéláé. èmi ni mo mọ̀. ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà nípasẹ̀ rẹ̀ la dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ a kò dá ohun mìíràn nínú ohun gbogbo tí a dá mo dúró lórí ìfihàn ọ̀rọ̀ náà mo sì pa á láṣẹ kí ohun gbogbo tó ń gbé ara rẹ̀ ga ju ìwà láàyè ọlọ́run nínú ayé mi kó di ìtàmọ́lẹ̀ ní orúkọ jésù. ẹ sí àjẹ báyìí báyìí báyìí ẹlòmíràn ti rẹ̀ jẹ rẹ̀ ẹ̀jẹ̀ ṣe tiwa mọ́ ọmọláyọ̀ yàn mí jẹ ọmọláyọ̀ yàn mí jẹ. Ah! ẹ discharge ẹ ojojojojojojo ẹ discharge ẹ. oya medical file ẹ̀ dà. jésù ṣé o ah jésù ṣé Jesus, jésù Jesus, o jésù ṣé hallelujah hallelujah mo ti bọ́ o mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mami mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ ha mo ti bọ́ ni o ha kí ló ṣẹlẹ̀ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́ mo ti bọ́. bàbá ṣàǹbẹ̀rẹ̀ ń sàlẹ̀. bàbá ti dé ha ẹ já lọ ìní ẹ ìbéèrè tí máa ń máa ń bí ẹ ní skul tí máa ń béèrè tó ti dá mi lóhùn àwọn ìbéèrè tí máa ń bí ẹ lára ẹ tí a bá ti sọ̀rọ̀ ní àwọn break time yẹn ò tí dá mi lóhùn ó ní mo ṣe wá ní wá bí ọ. kí ni ẹ bàbá. dènìẹ bàbá rẹ ń kọ́. màámi ẹ̀gbọ́n bàbá mi ń kọ́. ṣé bí mo ti sọ fún ẹ pé bàbá ẹ ti kú. ah màmá ẹ ń mú irọ́ láàyè o irọ́ lẹ pa o irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni o ah ẹ ń parọ́ ẹ sòótọ́ fọmọ yìí mo hmm? lẹ gbé bàbá rẹ̀ pamọ́ sí ibi tẹ́ bá gbé bàbá rẹ̀ pamọ́ sí ẹ sọ fún un ẹ má pààrọ̀ fọmọ mọ́ ìyàwó tẹ́ ẹ bá sọ ìtúsílẹ̀ yín ò lè pé o ẹ sòótọ́ fọmọ. ìyá wa bò lọkọ yín wà. gbogbo wa la wá ń lọ látàárọ̀ ọba ìta àti ìdè nínú igbó lálẹ́ ìbáyìí. kọ́ sùúrù o kọ́ o kò bá sí ìyọnu ojú lọ táàjà máa lọ àti ìsọnù a sì ń gbóhùn ọkọ̀ káàkiri kò tí ì sí kí wàá ló dé tẹ̀ ah, ẹ tó dúró ni ẹ má bínú sí mi. bàbá rẹ ni. ha wèrè láàkúlù wèrè ha bàbá wèrè ni o wèrè yìí ló máa ń yọ mí lẹ́nu tí mo bá ti ń lọ school àtìgbà tí mo bá ń padà kódà lónìí ó sì pàdé mi lójú ọ̀nà lọ́sàn yìí lọ́sàn yìí ha màámi màámi ilé mi ò dáa eh ẹ eh ó dáa ẹ mọ sele eh eh ẹ nìṣó eh nìṣó. mi ilé ò dáa o àmọ́ o àmọ́ o a mọ̀ pé a mọ̀ pé nǹkan tí ó ti bàjẹ́ náà ti ẹ̀ ti ó ti bàjẹ́ torí wèrè eléyìí ti gbìyàn wèrè eléyìí ti pẹ́ o kínní kan mo mọ̀ tí ẹ e bá lè dìmọ́ hmm. tẹ bá lè dìmọ́ wèrè yìí ara rẹ̀ ó yá rárá o bàbá èmi ò lè dì mọ́ o pẹ̀lú bó ṣe rí yìí ilé dì mọ́ o ilé dì mọ́. ẹrù ẹrù yín wá ní ẹrù yín ní ẹrù yín ẹ̀yin lẹ ní nǹkan yín ẹ̀yin náà lẹ sọ di bó ti dà ẹ̀yin náà lẹ ní yín ẹ̀yin náà lẹ lẹ dì yín ṣé ní tẹ́ bá ti lè dì tẹ́ bá ti dì tẹ́ bá ti kó wọn mọ́ra báyìí eye nágan náírà wọn ò yá ah. ẹ dì mọ wọn ah. ẹ dì mọ wọn ah. ẹ dì mọ nǹkan yín o. yèjò kí ẹ ṣe lè sọ pé ẹ dì mọ nǹkan mi. wèrè lè díran wọ́n máa fẹ́ ṣe ráìsì ó dáa ẹ dì wọn. mọ́tò ń bàbá wà mọ́tò ń bàbá wà tán fi ya wèrè ẹ súnmọ́ wọn ẹ dì mọ́ ni. Mm.

ó mọ ọkọ yín ó mọ ọkọ yín ṣe bọ́ ọkọ yín ni ṣe bọ́ ọkọ yín ṣe bẹ́rù yín ni ah, inú rẹ̀ dùn pórí ìyàwó rẹ̀ ọ̀gá inú rẹ̀ dùn ni ah, ó kàn ṣe pé ẹ ò bọ́ ṣe kàkàn pé òbí àlùbọ́sọ̀ ń su ah, èèyàn burú fa ẹ̀mú tó ṣẹlẹ̀ báyìí ẹ̀ mú lọlé bẹ́ẹ̀ ni ẹ̀ mú lọlé ẹ̀ lọ wẹ̀ wọ́n ẹ wà ọṣẹ tó dáa àti lọ́fíńdà ẹ wẹ̀ wọ́n dáadáa ẹ fi aṣọ yí wọn ẹ wà wá oúnjẹ tó dáa oúnjẹ gidi bíi iyán àti ẹ̀fọ́ rírò ẹ̀kẹ́ fi roundabout ṣàkì ẹ̀dọ̀ gbogbo ẹ̀sìn kẹjẹ́ kára wọn yá kó ṣe dáadáa ẹ̀yin lè ní nǹkan yín ah. Daniel oríire o ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá o. alẹ́ èdè ẹ má jẹ́ kán tún wọnú gbọ́ ẹ mú wọ kí wọ́n mọ́ra kẹ́ gbọ̀nà lé lọ ni ah. ẹ pẹ̀lẹ́ ìyẹn ni ẹ gún o. Ah. Daniel Daniel Daniel ah, ah. inú inú rẹ máa dùn lónìí. bàbá inú mi gbọ́dọ̀ dùn o <laughs> inú mi dùn gidigidi ẹ̀rí ni a ti pé. <laughs> ẹ ti pé. a ti pé o. olúwa ṣeun. ẹ wo bàbá ẹ ṣàbà mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi hmm. pé wọ́n dáríjì mi hmm. ṣe rí títí dìsìn ọkàn mi gan ò tí ì ní àlàáfíà sí gbogbo nǹkan tí mo ṣe yẹn. ọjọ́ fúnra rẹ̀ lálàáfíà ẹ dáríjì ra yín ṣe rí íbẹ́ẹ̀lì tó sọ wípé bí ìwọ ò bá dáríjì ọmọlàkejì ẹ tó bá dáríjì ọmọlàkejì ẹ bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ ti ń bẹ lọ́run kò ní dáríjì ọ ọmọlàkejì ti ń sọ̀hún ẹ̀yin náà ń bẹ lára wọn o ẹ dáríjì ra yín náà fún àwọn àṣìṣe tẹ́ ti ṣe tẹ́ bá ti fẹ́ kí Ọlọ́run náà dáríjì yín ẹ dáríjì ra yín ni o. bàbá ẹ má má dá ìyàwó mi lóhùn mo ti sọ fún pé kó pọ̀ ọkàn ara rẹ̀ pọ̀ pé kó gbàgbé ohun tó ti ṣẹlẹ̀ ká bá lè máa tẹ̀síwájú. téèyàn bá tiẹ̀ wá tẹ̀síwájú gan-an èṣù ó mọ̀ tẹ̀síwájú lórí ayé èèyàn ni èèyàn ó tẹ̀síwájú ni o èèyàn bá tẹ̀síwájú èṣù ó mọ̀ tẹ̀síwájú ni yóò mọ̀ bá burúkú lọ́nu ayé èèyàn ni. bàbá ẹ mà ṣe o ọmọ mi Daniel sọ gbogbo ohun tẹ́ ti ṣe ẹ ṣe sà. kò tọ́pẹ́ kò tọ́pẹ́ jẹ́ rí Daniel ọmọ mi náà ni ẹ sì wá rèmi tí mo wà yìí arán mi sí àwọn ọmọnú ayé ni o arán mi sí àwọn ọmọ àwọn ọ̀dọ́ ní kí n máa bá wọn ọ̀dọ́ wẹ́kẹ̀ kí n mọ sọ̀rọ̀ ẹ wọn kájọ mọ láyé já iṣẹ́ tá arán mi wá ṣe nù mo sì ń ṣe lọ. bàbá tí mo lè tọrọ nǹkan kan lọ́wọ́ yín. ah yóò lè gba nǹkan tì lọ́wọ́ mi bá jẹ́ ní tí mo ní. tí ah, wọ́n gbà tó pé nìkan lè ń dá gbé gbogbo inú ilé ẹ ṣe máa bọ̀ lọ́dọ̀ wa kájọ máa gbé. Ah, dáníẹ́lì dáadáa nítorí òsì bímú dáa nítorí òsì dáa ó kàn jẹ́ pé jẹ́rí ibi tí àwọn èèyàn tèmi fi mí sínú tó bá sì ti ń bọ̀ wọ́n máa ń fẹ́ kí ẹ bá mi ń bẹ̀ wọ́n sì ní tó bá fi ẹlẹ́mọ̀ọ́sọ sọ ní ó máa sọ ibi tó fi mí sí àmọ́ mò ń ṣèlérí fún ọ pé n ó mọ wá bẹ̀yìn wò ní ìgbàdé ìgbà ah, ẹ máa wojú yín ẹ ǹlẹ́. ó dà Daniel lọ sínú mọ́tò àwọn kan ta kó wá fún bàbá kò gbé wá fún un. ẹ mọ̀ ṣeun ẹ tún kó nǹkan wá ah. ẹ mọ̀ ṣeun ẹ jẹ́ Jésù tí a ta fún mi kò ní sọ agbára nù yé ẹ̀jẹ̀ Jésù káyì tí a ta fún mi yéyéyé kò ní sọ agbára nù kò sí ìdíyelé kankan bẹ́ẹ̀ yẹn bá ti wá sọ pé wọ́n ti gbé ìdíyelé kankan lórí ayé rẹ àbí wọ́n ti gbé májẹ̀mú àbí ìmùlẹ̀ lórí ayé rẹ bí ẹ bá ti bá Jésù lẹ̀dí àpò báyìí gbogbo ìdíyelé àti májẹ̀mú láti kàn mọ́ àgbélébù kò sí kankan mọ́ ọtí bọ́ǹtì ẹni ẹ yé mo gbádùn ẹ ṣeun yóò dáa fún yín. You in Christ, the new creator. You are free, tells me the scriptures. No more tossing from left to right. union is your nature. The power that grace, Christ from the dead is working inside of you. It's living inside of you. It's shining all over you. I am free, no longer enslaved. I'm a child in the hands of God. He has sent him to set me free. The storm is over. Christ without the business. On the cross there was a blood shed. Yes, I'm a child of God. This is the end. The power that raised Christ from the dead is working inside of you. It's living inside of you. Shining all over you.